ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV bí a ṣe mọ̀ pé Dr. Elizabeth àti Queen Naomi wọ́n lọ sí North Carolina láti lọ represent kábíyèsí fún ọba Adéfúnmi tó kú èyí tí a gbọ́ wípé àǹtí sísítà ò ní ó ṣekú pa ọba yìí ọmọ forty seven years old tó kú so wọ́n ní gbogbo àṣírí tí wọ́n ń bò wọ́n ló ti tú sí Queen Naomi àti Dr. Lizzy ní ọwọ́ o wọ́n ní torí ẹ̀ ni àǹtí wáyé ló fi gba Amẹ́ríkà lọ tí kábíyèsí ń sọ fún kó má lọ tí ò dáhùn ẹ̀yin èèyàn lé wọ́n ní gbogbo àṣírí one hundred and eighty thousand dollars wọ́n ló ti tú wọ́n ní láti ilé Ifẹ̀ ni wọ́n ti set up owó yẹn wọ́n ní South Carolina ibẹ̀ ni wọ́n ti rí ẹni tí ó ń pariwo wípé kábíyèsí ó gba owó lọ́wọ́ wọn ní gbogbo ẹ̀ wọn ló ti hàn sí Dr. Lizzie àti Queen Naomi ẹ̀yin èèyàn lé ẹ̀ rí pé ilé ayé yìí gbẹ̀gẹ́ ẹ rí i pé èèyàn èèyàn jẹ́ ìyàwó èèyàn kò ní kó má ṣe ikú pani àbí kò ní kó má fúnyàn ní wọ́jẹ́ nítorí pé ọ̀rọ̀ àwọn olórí yìí ó ń yà mí lẹ́nu báwo ni wọ́n ṣe máa máa ṣe báyẹn sí kábíyèsí pẹ̀lú gbogbo ọwọ́ tí kábíyèsí fi mú wọn pẹ̀lú gbogbo ìfẹ́ tí kábíyèsí fi mú wọn pẹ̀lú gbogbo ojúṣe èyí tá kábíyèsí ń ṣe wípé àwọn fẹ́ fi ìfẹ́ hàn sí wọn tó wá jẹ́ pé gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe yẹn kò tẹ́ wọn lọ́rùn ìwà sára wọn ni wọ́n ń wù èyí náà wò gbogbo nǹkan tó ń ṣe yìí wọ́n fẹ́ fi make sure pé Queen Naomi àti kábíyèsí wọn jà ní nǹkan tí ó wà lẹ́yìn ọ̀rọ̀ yìí nìyẹn wọ́n fẹ́ make sure wípé Queen Naomi bínú sí kábíyèsí ṣe mọ̀ pé èní kọ́ ni gbogbo irú nǹkan báyìí ti máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé Queen Naomi máa bínú ẹ wo ìgbà tí Dr Elizabeth tí wọ́n wá sí inú palace nígbà tí kábíyèsí márì wọn padà tí wọ́n ṣe big wedding fún wọn ṣe mọ̀ pé wedding Queen Naomi ló yẹ ká máa ṣe ń gbà yẹn àwọn olórí yìí àwọn àǹtí wa méjèèjì tá a bá ń bẹ̀ yìí wọ́n rè pé ìgbà kan nìyẹn tó jẹ́ pé wọ́n lè fi ọ̀rọ̀ social media àti ọ̀rọ̀ pé kábíyèsí gbowó lọ́wọ́ obìnrin ó fẹ́ di olórí wọ́n lè fi scare Queen Naomi láti má padà sí inú ilé ayé bàbá wa erin ńlá ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ojú títì ló jẹ́ nítorí pé gbogbo bó ṣe ń gbé làṣírí wọn ń tú gbogbo bó ṣe ń pa ni gbogbo ẹ̀ ló ń ṣò fún gbogbo èèyàn táwọn èèyàn ń rí pé ah àwọn àwọn àǹtí wa yìí wọ́n ń patú ẹ̀yin lẹ̀ wo irú ọgbọ́n tí wọ́n lò wípé tán wá lọ mú fake letter tí wọ́n kọ tán fi stamp palace tán fi sórí ẹ̀ pé kábíyèsí gba one hundred and eighty thousand dollars lọ́wọ́ obìnrin ẹ̀yin lẹ̀ rí pé èyí tó lágbára ṣé kábíyèsí ò lówó ni tó jẹ́ pé ọwọ́ obìnrin náà ti máa máa gbowó so ẹyẹ yọlé Queen Obi àti Dr. Lizzie wọ́n ti rí i pé gbogbo ọ̀rọ̀ yìí irọ́ ni o wọ́n ti rí i pé irọ́ ló bá dé wọ́n ti rí i pé àwọn àǹtí wa yìí àwọn gangan àwọn ni èṣù tó jẹ́ pé wọ́n ń dá wàhálà sílẹ̀ láàrin kábíyèsí àti àwọn wọ́n fẹ́ kí kábíyèsí àti Queen Naomi kó máa bínú kó máa jà kó má lè padà mọ́ ṣùgbọ́n ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí mashola gist tv masholade o àtúndé agbétútúndé agbétútúndé amú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist mashola túndé o àtúndé mashola gist tv àtúndé ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV yorùbá ni a máa ń sọ lórí ìkànnì yìí a máa ń sọ nítorí pé a àṣà àti èdè wa a dẹ̀ tún ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ gẹ̀ẹ́sì ẹ kàn sí wa ní Mashola Gist TV at gmail.com tẹ bá ní ìpolówó ọjà èyí tẹ fẹ́ polówó a máa bá yín polówó ẹ̀ ọlọ́run elédùnmarè ọba láàánú a yín sókè o ẹ̀yin èèyàn lé bí a ṣe ń gbogbo nǹkan tí àwọn àǹtí wa yìí ń ṣe wọ́n ní pé kí wọ́n da àárín kábíyèsí àti Queen Naomi rú ṣùgbọ́n gbogbo ọwọ́ tí wọ́n yọ àṣírí wọn ń tú síta ni àṣírí wọn ń tú síta ni ọlọ́run ń fi àṣírí wọn ó ń fi síta báyìí kedere ni ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ ò wípé Queen Naomi àti Dr. Lizzie nígbà tí wọ́n travel lọ sí South Carolina wọ́n rí pé gbogbo nǹkan tí wọ́n plan yìí lórí ọ̀rọ̀ one eighty thousand wọ́n rí pé rọ́ ni gbogbo ẹ̀ bá dé wípé àwọn àǹtí wa yìí ló wà nídìí ẹ̀ so tá a bá tún gbọ́ update a máa mú wá fún yín a dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa o ọlọ́run aláàánú abàmì fún yín o òkè òkè ní ọlá yín á máa lọ o happy new week to you all god bless you please share this video like and subscribe ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o thank you so much Mashola Gist TV love you all.